الحمد لله نحمده ونستعينه ونستغفره pé síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ tó nù ú ọlọ́run kọ́ má jẹ́ kí ẹ̀kọ́ sọnù mọ́ra lọ́wọ́. báàbù mìíràn ń la fẹ́ kà lónìí òun náà ni báàbù láyò rí jàrọ̀ báàbù láyò rí jàrọ̀ báàbù tí ń sọ̀rọ̀ nípa pé mùsùlùmí kò gbọ́dọ̀ máa fi sùtá gbọ́dọ̀ máa fi ṣùpá kan aládùúgbò rẹ̀ alábàgbé ẹ̀ mùsùlùmí yẹn fi ṣùpá kan. Al-Imam al-Bukhari rahimahullahu ta'ala ní báàbò yìí wọ́n mú hadithi mẹ́ta wá méjì nínú àwọn hadithi yẹn ń lásọ̀rọ̀ ń pa ẹ̀ lórí pé kan wà ń bẹ̀ tó kù rẹ̀ rẹ̀ báyìí hadithi yẹn kò lálàáfíà lọ́dọ̀ tèmi mọ́ bọ́ọ̀ ni mẹ́ ẹlẹ́ẹ̀kejì tó gùn yẹn lọ́yìn títí àgbà tẹ̀lé àwọn pẹ̀pẹ́ ẹlẹ́lẹ́ lọ́jọ́ kí n bẹ̀rẹ̀. Jai, jai, jai. àdéhìsì yẹn dọ̀ yín fún mi àní sọ̀rọ̀ nǹkan òun bó ti pé téèyàn bá ka àdéhìsì yẹn yóò fẹ́ wú yàn téèyàn fi bá rẹ̀ yàn sọ̀rọ̀ torí àwọn nǹkan tó wà nínú àdìtúmọ̀ tó kó sínú bó ti yẹ pé àwọn nǹkan míì nínú tó kó sínú wà nínú àwọn àdéhìsì míì náà ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ ọtí lálàáfíà kẹ́lẹ́mí má lọ di àwọn nǹkan míì tí ọ̀ lálàáfíà tó wà nínú rẹ̀ mú àní sọ̀rọ̀ pẹ̀lú. حديث تاسع يعني حديث حدثنا مسدد قال حدثنا عبد الواحد قال حدثنا الأعمش قال حدثنا أبو يحيى مولى جعدة بن هبيرة قال سمعت رسول الله قال سمعت أبا هريرة يقول قيل للنبي صلى الله عليه وآله وسلم يا رسول الله إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها هي من أهل النار قالوا وفلانة تصلي المكتوبة وتصدق بأثواب ولا تؤذي أحدا فقال رسول الله صلى الله عليه وسلم هي من أهل الجنة شاري حديث لي حديث دودو واني ṣùgbọ́n hadith àwọn obìnrin ni ní pàtàkì jùlọ. nítorí pé hadith yẹn ó sọ̀rọ̀ nípa èèyàn méjì èèyàn méjèèjì obìnrin ni wọn. ọ̀kan nù wọn ọmọ aná ọ̀kan nù wọn ọmọ àlìjẹ́nà. tó bá rí bẹ́ẹ̀ ó yẹ kéèyàn ọmọ eléyìí tọ́jú ọmọ aná kí ló fà á tí ó fi wọ̀ ọ́ náà eléyìí tí ó jọmọ àlìjánná kí ló fà á tí yóò fi jọmọ àlìjánná tó yẹ kéèyàn ọmọ àbí ẹ kéèyàn ọmọ ẹ dá mi lóhùn ẹ kéèyàn ọmọ tó bá ṣe pé yẹ kéèyàn ọmọ méjèèjì pàápàá jùlọ tó tún wáá ṣe wípé àwọn méjèèjì obìnrin ni wọn ẹ rí wípé ajẹ́ kí àwọn obìnrin ẹ káwọn náà tó fi tílẹ̀ dáadáa. hadith ọlá kọ̀ọ̀kan. jáde abúlé ọba ẹ tó bá má ọmọ yẹn wá kó mú ọ sọ́dọ̀ tàbí kó mọ mú ọ lọ ilé ìkànnì méjèèjì àwọn ọmọ méjèèjì tó ń sáré káàkiri. ẹ tó bá má ọmọ wá kó radiyallahu anhu ó ní pé qila linnabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan wọ́n fún report wọ́n ní pèrè ìránṣẹ́ ọlọ́run iná fúláàdà tà lágbájá tó tóbi rìn. ẹ̀rí pé tó bá ti pọ́kùnrin ni kí ni pè é ni ìgbà tí a ti ní tà ó túmọ̀ sí wípé obìnrin ni. lágbájá lóbìnrin àwọn onímọ̀ wọ́n lé níbi iná fúlàní lágbájá lóbìnrin wọ́n lẹ́kọ̀ọ́ wà ń bẹ̀. kí lẹ́kọ̀ọ́ ti ń bẹ́ ń bẹ̀ ó ní wípé téèyàn bá ń béèrè ìbéèrè tí béèrè yẹn bá ní í ṣe pẹ̀lú èèyàn kan kéèyàn má dà á pọ̀ ẹ̀.

tó pàtàkì bá so má dídá akọ rẹ̀ kí èèyàn má dà kọ mo rò pa àjọ mi kódà kó wà níkàlẹ̀ kó ti fi wíwà níkàlẹ̀ yẹn. kó ti fi wíwà níkàlẹ̀ yẹn kó mẹ́kọ̀ọ́ mo ọmọ yẹn jáde. kó ti fi wíwà níkàlẹ̀ kó mẹ́kọ̀ọ́ ọ̀sán ju kéèyàn dá akọ rẹ̀ lọ. Gbùrùpá gbọ́ mi. Lọ́yìn. Wọ́n lẹ́yìn táwọn fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ tí wọ́n bèèrè ń pa rẹ̀ lọ́wọ́ àníbà Mùhàmmad sallallahu alaihi wasallam. Wọ́n ní taqumu al-layl. Ìmọ̀ ṣèjọsìn gan. Débi wípé àmọ́ àyànná kí n fọlọ́ lóru lóòrù tọ́pọ̀lọpọ̀ gan ò jí mọ́ òun tó máa ń jí kírun lóòrù obìnrin sì. ọ̀ya ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin salafiyat táwọn náà ń ṣẹ̀ṣẹ̀ èèyàn mélòó nínú wọn ni máa jí kírun lóòrù èèyàn mélòó. tọ́ẹ́ pé àbúkọ́ ó jí lọ kásùnbà èèyàn lè padà dé tó tún bẹ́ẹ̀ lómi nínú wọn lójú oorun tọ́ba jẹ́ àbùjí ọ̀bá ká nǹkan kún dáadáa tí wọ́n máa yí pé kòkún nítorí ìrìn kó bínú àbí tó ń jẹ̀rẹ̀ ọba yìí tẹ̀jẹ̀ náà ló kù. ọ̀ọ́dún tí mọ́sáàsì lè yàwó rẹ̀ tó lè máa han àrùn tọ́ọ̀bá sọ̀ra. obìnrin wa lélẹ́yìn náà ẹ máa jí kírun lóru kì í sì bẹ̀yẹn la fẹ́ lò lónìí. wọ́tàsúnmù nàá kódà lọ́sàn-án ètò máa gbà ẹ máa wọ nǹkan o máa jí kírun lóhùn ètò máa ń gbá àwẹ̀ lọ́sàn mo rò wá jọ mi wọ́tá fàálù wọ́n tún wá ń ka àwọn dáadáa bí ibi tó máa ń ṣe wọ́tá fàálù kí á da àwẹ̀ kí á da ètò máa ń ṣe báyìí ètò máa ń ṣe báyìí ètò máa ń ṣe báyìí oríṣiríṣi dáadáa wọ́n kà á kalẹ̀ wà tasọ́jàkùn tasọ́jàkùn yẹn tí ó ti yẹ wọ́n ti ṣe ìdúbọ̀ mọ́tà ẹlẹ́gẹ̀ẹ́ wọ́tà sọ́dọ̀kù kódà yìí máa ṣe sàárà gan ẹ dákun ẹ jẹ́ àka àwọn oore tí wọ́n lẹ́nu yìí máa ń ṣe kílá alákọ̀ọ́kọ́ má dìde kírun lóru torí pé má dìde kírun lóru kò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àyàn máa ó túmọ̀ sí pé ìyẹn ti kọ́kọ́ dúró náà torí ìrùn ọ̀run yìí sọ̀rọ̀ àyàn tó mùsùlùmí yàtọ̀ sáà nàbẹ̀wá Muhammad sallallahu alaihi ibà dìde kírun lóru lẹ́yìn ìgbà náà èyí máa gbá àwẹ̀ lọ́sàn. ẹ máa sọ kíni o ẹ máa gbá àwẹ̀ lọ́sàn. wàtáfà àlù yẹn a tún máa ṣe báyìí kẹfà àmọye yìí wà tó máa yìí. ṣùgbọ́n eléyìí tó tún kílíà ni pé wàtà sọ́jà kan ètò máa ṣe sàrà ìkọ̀ọ̀kan nínú iṣẹ́ tá a dá akọ̀ yẹn téèyàn bá mójútó lẹ́yìn eléyìí tọ́jú ara yẹn pẹ̀lú ògùn ọlẹ́yìn ọwọ́ àdìjẹ́nà lọ téèyàn bá mójútó dáadáa tí ọba sáwọn nǹkan mí kí ọba ṣẹjẹ mọ lọ. ẹ wá máa wò wọ́n ní wà tó rí jìrọ̀ náà ha bílísà nìha ṣùgbọ́n ẹnu rẹ̀ ẹlẹ́nu rí sọ̀ ni o gbogbo àwọn. gbogbo àwọn aládùúgbò ẹ̀ òun ní tí wọ́n fi ẹnu rẹ̀ fi sùtá kàn ẹnu rẹ̀ jó méjì fi ẹnu sùtá kàn lẹ́yìn bẹ́ẹ̀ ni fi ẹnu sùtá níbi kan ẹ̀rí pé jì rọ́ọ̀nà á ni wọ́n pè kì í ṣe jáàrò ẹ̀yọ̀ kan o gbogbo àwọn aládùúgbò rẹ̀ báyìí sùtá ó lè wọ́n ẹlòmíì lépè ilé pariwo lẹ́lọ́mìn lórí yóò bẹ ẹlẹ́mìn ìjà ẹlẹ́mìn bẹ tó bá bọ́ kọjá yóò tó bá yàwó jà yóò tó máa bá àwọn ọmọ wọn jà. ṣùgbọ́n ní máa fi ẹnu rẹ̀ ṣe pẹ̀lú wọn ẹjọ́ àgbọ̀ntàn anábà Muhammad sallallahu alayhi wa sallam. النبي صلى الله عليه وآله وسلم قل لا خير فيها إن لو كن دعوة إن كن أبن قسيوري كتنارك kódà ìyẹn nìkan kọ́ ìyàmì àhìlì náà iná ọlọ́ọ̀ni ọwọ́ ìwà àdánwò ẹ dákun ṣíṣe dáadáa ni ò ṣe. ṣíṣe dáadáa lóbìnrin yẹn ò ṣe ẹ dá mi lọ ṣé obìnrin yẹn à ń dáadáa ni ò ṣe ẹ dáhùn tó ṣe ṣe dáadáa bí ò ṣe é sẹ́rùn tí ń kí lóru kì í ṣe dáadáa ni àwẹ̀ tí ń gbà lọ́sẹ̀ ṣiṣẹ́ dáadáa ni sàárà tí ń ṣe ṣiṣẹ́ dáadáa ni ṣùgbọ́n nítorí ahọ́n nítorí ahọ́n anábì ní òṣòre kankan lára rẹ̀ yóò sì wọ̀ náà àwọn onímọ̀ ní ìyẹn tọ́ka sí òpúrọ̀tù hasọ́ ìdí ẹ̀lẹ́sà wọ́n ní ìyẹn tọ́ka sí wípé ahọ́n wa yìí ahọ́n ní ewu ahọ́n ṣe kí ni o ewu àwọn tí ahọ́n máa wá dé bọ́mẹ̀dé nìyẹn wọlọ́ọ̀hì ahọ́n ó lè ṣe sábàbí oríire fún yàn ó sì lè ṣe sábàbí orí ibú fún yàn wàá jùlọ. lọ́dọ̀ alábàágbé tó ṣe wípé ìwọ̀ wọn ọlọ́run bá bàbá rẹ̀ ọlọ́run ṣe kí ni o ọlọ́run bá bàbá rẹ̀ púpọ̀ nínú tọ́lọ́run bọ́ba tọ́lọ́ rẹ̀ ga tó dá sáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn la tí èyí ṣe nǹkan tó tóbi òun la hàn síbẹ̀ ní àyúrò ẹ̀kọ́. ọ̀kan náà àfa. ó ní ìlàm lọ́mọ ànàlìsáánà mi ní abiláhi àbẹ̀yìn lọ́mọ pé ahọ́n nínú ìdẹ̀rọ ọlọ́run ọba tó tóbi ni wàlàkọ́ ìfì sóní ìhín alùpàrí ìbà nínú àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe tí ó ya ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́nu torí gẹ́gẹ́ bí wọ́n ṣe. ìbàdàn. tí bá ti pariwo ẹgbẹ́ bọ́ta kọ́ bọ́ta. náà. àwọn tí wọ́n bá ti mọ ọmọ ọmọ wa ẹ̀jẹ̀ ẹ̀ mọ ọmọ ọmọ yín sọ́dọ̀ ẹ̀ mọ ọmọ ọmọ yín sọ́dọ̀ torí ọlọ́run. náà wàlàbọ̀ ìfìsúnà yìí alùpàrí ìbà nínú àwọn tó lọ́wọ́ bá ṣe tó ṣe wípé ẹni tó bá mọ inú rò nínú ẹ̀dá. E yóò rí wípé nǹkan ìmọ̀lẹ́ ahọ́n. ahọ́n tí wọ́n ní tí wọ́n lè sọ̀rọ̀ ẹlòmíì ni kò lè fi tiẹ̀ sọ̀rọ̀ síbẹ̀ ní àjọ ẹ̀kọ́. ahọ́n tí wọ́n ní ṣe pé òun ló fi máa dùn oúnjẹ àwọn kan tún ní ahọ́n kò mọ iyọ̀ ṣé ẹ̀ mọ̀ sá tẹ́lẹ̀ níbẹ̀ ni àwọn ẹlòmíín sì ti mú débi pé bí yọba já nǹkan téńté báyìí ọmọ ahọ́n yìí náà ahọ́n yìí náà wá ní tó ṣe wípé afáàní fàyín náà wò sọ̀rí ìrọ̀lìjìdìmì oníta bá ń wo ahọ́n ẹran kékeré ni ó kéré púpọ̀ àbí ìmọ̀lẹ́sáni awìlì jòrò mi oníṣùgbọ́n dáadáa hàmà tóbi púpọ̀ torí pé yóò lè hàn wọ inú ẹ̀sìn Islam tó tẹ̀lé dọ́rọ̀ sọ àfi kó pé kẹ́límà kí ni ó fi pè é ẹ̀ dáhùn ọ̀dà ọlọ́run bọ̀ ọba tó láàrẹ̀ ga ó ní khalaqal insana allamahu albayan ó lóun lọ ń kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àlàyé ṣiṣẹ́ ẹ dákun kí ni ó fi ṣe kí ni ó fi ṣe lójú àwọn ànábì ọlọ́wọ́n bọ̀ bá tọ́lá rẹ̀ ga tọ́lọ́wọ́n bá ń gba àwọn ànábì yẹn tí wọ́n ti ṣe ọlọ́wọ́n kí ni wọ́n fi jẹ́ ahani ànábì Musa aleyhi salatu wa salam tí ahani rẹ̀ ọ̀dá dáadáa ọbẹ̀ lọ́wọ́n wípé láti kí ṣe ọlọ́wọ́n kọ́ lọ́wọ́n fi ẹni táhàn rẹ̀ dá tì ahani pàtàkì púpọ̀ ìyẹn ló fà á tó jẹ́ wípé ìgbà tọ́lọ́wọ́n bọ̀ bá tọ́lá rẹ̀ ga ti ń ka ó ní alámúnájà aláhùn àyìnà yìí ṣé ìṣàwọn aláfọ́ ọmọ ìdé ènìyàn lẹ́yìn ojú méjì wà lè sáánà ọ̀ṣẹ̀fọ̀tẹ̀ afúnláhàn kan afúnlétè méjì wọ́n hàdà yìí náà hùn nàjùdà yìí. ọlọ́run bọ́ba tó láàbà ó fi ahán ó fi ṣe ìmùkínáàánú lórí àwọn ẹ̀dá ó fi ṣèlégún eléyìí tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún wa wípé ahán ọlọ́run bọba tó láàrin ká tó dá wa gangan mọ̀ fún pàtàkì ṣùgbọ́n ahọ́n yìí wàhálà ò lè ṣàkóbá fún yàn lọ́nà o ṣé ẹ fi pé wọ́n fẹ́ sin ọlọ́run ọba ṣe látara bẹ́ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí mọ́ bá máa ti ń ṣe kí ni òbí ṣe ahọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀dà nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni alhalifu bi ghayrillah ẹ tó fẹ́ fi nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ tó fẹ́ fi búra kí ni òbí ṣe ó dà anábà muhammad sallallahu alayhi wa sallam onílà ayẹyẹ kọlọ lè jáde takọta olófòfò oní òní wà lè jẹnà ẹni tí ó sọ òfò kí ló fi ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ó dà ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀yìn kí ló fi ṣe wàlá talmizu anfusakum wàlá tanabazu bil alqab ẹ ma sọ̀rọ̀ ayé ló kọ kó kọ ẹnjẹ́ ó sọ̀rọ̀ àwọn ló kọ́kọ́ kọ tí wọ́n pẹ̀rẹ̀ àwọn ló kọ́kọ́ kọ alẹ́ àti jákujáku kí ni wọ́n fi ṣe. tó bá rí bẹ́ẹ̀ dá fún wa yẹn nǹkan tó tóbi ni bó tiẹ̀ jẹ́ ẹran tó kéré. ó sì yẹ ká gbìyànjú ká mójútó. ẹni tí ó rántí ọlọ́wọ́n bọba tó láàrin ká ẹni tí ó ka Kùránì ẹni tí ó yẹ kékeré ṣe ẹni tí ó sì sọ náà kí náà ni ó fi sọ yànnìbà Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ẹ́ jẹ́ ká mójútó ahọ́n àdáadáa kódà Ibn Qayyim sọ̀rọ̀ kan wípé jihadu ti ń bẹ jihadu méjì jihadu alákọ̀ọ́kọ́ òun ni jihadu tá a máa fi dàá jà oní jihadu yẹn gbogbo mùsùlùmí òní ọjà wàá kọ́ àjùlọ yóò máa ti kọ orúkọ rẹ lẹ̀ gbọ́ ti wàá nù jìwá bí wọ́n ti kọ orúkọ rẹ lẹ̀ kọ́ta bá bẹ́ẹ̀ lu ìlú Islam jihad sọ̀rọ̀ yẹn lórí kó wa jihad ká fi dà ọkọ̀ ká fi jà ọ̀ràn àyàn lórí gbogbo mùsùlùmí ni pẹ̀lú májàmú méjì tí mo sọ yẹn ṣùgbọ́n jihad kan bẹ tó yàtọ̀ sí yẹn tó ṣe wí pé kì í ṣe gbogbo mùsùlùmí la pèsè òun e ni aljihadu bin lisan jihadu tá a fi àwọn ṣe jihadu tá a fi àwọn ṣe abẹ́rẹ́ òun ni jihadu tá a gbé ti àwọn kanu mùsùlùmí wa bí àwọn mùnàbí tí a gbé mùnàbí kí ti pẹ́ lára ẹ̀ mùsùlùmí ẹ̀ tó bá ti pẹ́ lára rẹ̀ ní mùsùlùmí ó sì máa dáàmú owó wa máa ti di èèwọ̀ fún yàn láti gbà èèyàn gbọ́dọ̀ pàmò àtàwọn ọ̀pá àjọpọ̀ tì kí ló kù jihadu wọn ló kù tá a jọ jì. الجهاد باللسان lisan bó ṣe wá rí yẹn jihadu fásil khalqi àwọn kan nù àwọn ẹ̀dá tí wọ́n jọ ní mímọ̀ ni wọ́n ṣe jihadu aláhùn torí lèyìn òfin ní sísọ òun lèyìn òfin ní sísọ lèyìn òṣèlú òfin ní ṣe kí òfin ní síwì. Muhammad sallallahu alaihi wa sallam ó ní nítorí wípé ẹni yìí ń fi ahọ́n rẹ̀ fi sùtá káwọn aládùúgbò ẹ̀ ó sì jẹ́ sísí kan tó pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin síbẹ̀ ní àyíbẹ̀kọ̀ pàápàá àwọn obìnrin tí wọ́n bá kọ́lé wọ́n máa wòye pé táwọn jíjẹ táwọn kí ọlẹ́ ọlọ́run ló ṣe lé fún wọn ó gbalẹ̀ bàbá ẹ lọ. gbogbo aládùúgbò táwọn bàbá ti kọ́lé wọn ti dáná wọn ti ṣàgbákò ìyá aláǹlẹ̀ ẹ̀jẹ̀ á níbi mímọ̀ fi aná fi sùtá kan àwọn èèyàn sùtá kan àwọn tá à ń jọjọ ń gbé sùtá kan àwọn tí à ń jọjọ ń ṣe pé ọkọ̀ di yóò jà lìbùrì sáyìfì bọ̀rùkù téèyàn bá sáàyàn ládàá tàbí fọ̀bẹ gé níbìkan tàbí wàrà mi kankan gún bí wọn bá tọ́jú ẹ lọsibítù ṣé yẹ gbádùn àbí wọn gbádùn yóò padà gbádùn pẹ̀lú ògùn Ọlọ́run. ọlá bùkún ìmájàrọ hali sànù tójú ẹni a bá fi àwọn sá lọ́gbẹ́ kò sí wòsàn fún kò sí o bóyá ni ó ṣe wòsàn tọ́sí ìjọba ẹ̀kọ́ ti gbàgbé ṣé wọ́n gbàgbé ẹni ọdún kan tó díẹ̀ ẹni ọlẹ̀ ńlẹ̀kulẹ̀ ẹni ọyọ kó nu ẹ̀sìn tọ́ba yàrá kó nu ẹ̀sìn tọ́ba ló ti di kẹ̀mẹ́rì tọ́ba tó ní akíní kan ti padà ń bẹ ọyọ kó ti gbàgbé tí ó bá lẹ́nu ẹ̀ tọ́ba yẹ kó ọlájú àti ọyọ kó nu ẹ̀sìn òní ti pa kí ẹmu rìta dùn. jìrọ̀ ṣáàtù sínáà ni làhálìtì àm ó ní gbogbo ọgbẹ́ tó bá ti jẹ́ pé ọkàn àbọ̀bẹ àwàdà lábàbí sára wa yóò padà wòsàn ní àbá tọ́jú ẹ̀ wọlá yòlítà mọ̀mọ́ àjárò hàlìsà wàhálà tí yẹn bá fi ahọ́n dálẹ̀ kò sẹ́ni tó lè wòsàn mo sọ kí ni kan fún wa ń jò kìtàbù tawhid sheikh muhammad bin ẹ̀rí ìgbà tí wọ́n ka àníwáhù sihir àníwáhù sihir lára àdán wọ́n láwọn ará ìran yìí dán wọ́n kà nǹkan méjì kan wọ́n mú hadith wípé inna min al-bayani la sihra lẹ́kọ̀ọ́ wà ní kitabu tawhid ní báàbù yẹn nínú ọ̀rọ̀ sísọ àlàyé idán wà mẹ́ ẹlòmíì ó lè fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ kì í ṣe pé yọ gbọ́ lójú kì í ṣe pé ó lo oògùn ẹ̀jẹ̀ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n tún ń kà wọ́n tún wá ka òfófó mọ̀ kí adán ni ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé olófòófó sọ wá ta nǹkan kókó ni sọ ta nǹkan kókó ṣé ń pọ̀fọ̀ ṣùgbọ́n irú iṣẹ́ tí idán máa ń ṣe lára ọmọ ẹ̀ dé ènìyàn bí idán ṣe máa ń ṣiṣẹ́ kíṣẹ́ lára ọdẹ ènìyàn bẹ́ẹ̀ ni òfófó ṣe máa ń ṣiṣẹ́ kíṣẹ́ ṣẹ́rí téèyàn bá kà ń pa àwọn lárúbá dáadáa wọ́n máa ń pè àwọn kan ní àlìwòṣáà àlìwòṣáàtù sálàyé mi ti wá ṣe wòṣáà àwọn wòṣáàtù yẹn wọ́n làwọn tí wọ́n máa ń pè ní àgbọ́tẹnu eku ròfẹ́ yẹ àwọn ní àlọ́ máa fi ẹnu bẹ nìkan jẹ́ lọ́dọ̀ ẹlòmíì ní ọjọ́ míì àwọn wòṣáàtù yẹn wọ́n sì dá ogun lẹ̀ láàrin ìdílé méjì láàrin ogún ọdún wọ́n máa jagun lọ́jọ́ máa para wọn lọ lórí nǹkan tí ò rí bẹ́ẹ̀ wọ́n kàn sá wá kankan wọ́n sì lọ pọ̀ lọ́dà fẹ́ lò ó náà bá gbà kan rí wọ́n á lọ bàdé àwọn àdìmí náà ní wulẹ̀ wádìí má iṣẹ́kíṣẹ́ ní òfófó máa ń ṣe láàárọ̀ mẹ́lẹ́ ni iná fi ká mára kí ni o ara dán ṣùgbọ́n olówó fún kí ni bí ṣiṣẹ́ wàjú ọ̀sán ìfì. ó ní ọgbẹ́ tíyàn bá gbà látara àdá tọ́jú má lóògùn fàyóbùrì tíyàn bá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ títí títí fàyóbùrọ̀ àwọn fàyóbùrì yóò sì èèyàn sì wòsàn bẹ́ẹ̀. gẹ́gẹ́ wọ̀yàbùkọ̀ jáharọ́ máa járọ̀ hálìsàn ṣùgbọ́n ọ̀nà tíyàn bá fi ahọ́n rẹ̀ jákalẹ̀ yóò máa bẹ̀ lọ gbére síbẹ̀ náà ibẹ̀ pọ̀ ká sọ̀rọ̀ níbi táwọn fi hàn wá sọ. èèyàn wá ní wá rí ìfànàbíwá Muhammad yìí sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní máa kírun kódà tó ń kírun lò wọ́n ní máa gbá àwẹ̀ lọ́sàn síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n ní máa ṣe sàárà ṣùgbọ́n àfẹnujá wáyà yìí ahọ́n rẹ̀ ìmáa fi sùtà kan alábàgbé lẹ́yìn ara rẹ̀ kò sẹ́ni ọmọ ṣe ọ̀sẹ̀ ni ọmọ sùn hadith tó yọ̀dọ̀ ìfúta nìkan yìí nǹkan kan tí a ní Aisha ó ti tọ́jú àlẹ́fà nàbà Muhammad sọ̀rọ̀ pé yóò jẹ́ tó bá wọlé ó wà mẹ́ pé ẹran gbè bẹ́ẹ̀ yẹn ṣe wájú anábì ṣe sùn lé ń tan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó bá sáfẹ́ lé ẹran yẹn ó wà ń bẹ̀ kò lálàáfíà hadith yẹn ò lálàáfíà nìkan tó bá lẹ́ran yẹn lẹ́nu tó bá jù lẹ́ ń bẹ̀ mú un. ṣùgbọ́n wọ́n fi ṣùtá kan alábàágbé rẹ̀ nítorí ẹran ẹ̀ ẹran fi ṣùtá kan ẹ wá wá dúró fi ń kàyàn nítorí ẹran tí ẹ bá gbé nǹkan lẹ̀ àwọn ẹran mi ń bẹ àwọn olówó wọn lẹ́yìn tí wọ́n kàn rẹ̀ ẹran àbí wọ́n gbẹran tọ́ wọn àlẹ́ oúnjẹ fún ẹran wà fóònù wà wà dín ẹ sì gbọ́dọ̀ rárá ah, wọn wá ń fóúnjẹ tẹran wọn wá fẹ́ lù pa ẹ wà dánwò wọn fi oúnjẹ tẹran nílé wọn ẹran wá lé lé oníwọn fóúnjẹ tàn wọn fóúnjẹ tẹran wọn wá fẹ́ lù pa yóò ní wọn nà ẹran ọ̀hún yóò wá máa fi ọmọ ẹni tó ẹran yóò máa fi rí yóò máa lé pé bó ti ẹ fẹ́ lómi torí pé káàdé ibi tí ìlú ti dá a ní pé ẹran bá ti jẹ nǹkan ó ní nǹkan ẹ sáàdì ẹran mọ ẹni ọlẹ ẹran sanwó tọ́ba sanwó bí ẹran bí ẹ̀mẹjì bí ẹ̀mẹta yóò mọ̀ pé ẹran òun níbi tó yẹ kó máa gbé ṣùgbọ́n àmùsù àwọn ẹlòmíín bẹ tó ṣe wípé ẹran ni wọ́n fi nǹkan ọ̀sìn ni wọ́n fi dá wàhálà alẹ̀ ládùúgbò ọwọ́ akọ́kọ́ máa fẹnu jáwáyà lọ máa sọ̀sọ́kùsọ̀ wọ́n sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n fúlàní tó ń tùsọ̀lì màkìtùbà obìnrin kan náà wà ní tiẹ̀ ìmọ̀ kírun ọ̀ràn àyàn sọ sára ìrìnàjò inú ọ̀ràn yẹn láàmà tí máa kí ààrí pé máa ṣe kí ni o ìmọ̀ yẹn náà fi là lọ. wọ́tà sọ́jà kú bí àfọwà òun náà láìkí kọ́ máa ṣe sàárà ṣùgbọ́n kò ní nǹkan wàrà tí wọ́n bá wá ságbẹ wàrà gbígbẹ oníjà fọ à wàrà tó ti gbẹ òní máa rí bí wàrà gbígbẹ tó ti le tó ti gan oúnjẹ tálíkà òní máa fi rí tọrọ orí kan máa kan àfa yẹn wọn àfi wípé ẹ̀rí tọ́ nìkan tọ́ alákọ̀ọ́kọ́ wọn ní máa ń ṣe sàárà wọn ò sọ pé nǹkan báyìí tó túmọ̀ sí wípé ọlọ́run bá ní kí ọ̀rọ̀ ó sùn bọ̀ ó wà ní wàlá tó rí àhàdà ṣùgbọ́n ẹnu ẹ̀ báyìí kì í fẹnu kì í fi sùtá kankan jẹ́jẹ́ rẹ̀ nílọ kódà bí onísùtá tẹ́lómi yóò fi sùtá kankan yóò fi sùtá kan yàálé ẹ̀ tó bá ní yàálé tó bá ní péyàwó lórí yóò fi sùtá kan yóò tó fi kan àwọn ọmọ ọkọ ẹlẹ́yìn kéré yóò tó fi kan ìyá ọkọ bàbá ọkọ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ tátó ẹ̀sọ̀ wa máa sọ aládùúgbò lásán aládùúgbò lọ́nà lọ. ẹlòmíì bẹ tó ṣe wípé ó jẹ́ ń tìde bíi pé ẹnìkan kan ọba tí mọ ìyàwó rẹ̀ lójú wọn dààmú ọkọ rẹ̀ ní tọkọ obìnrin nù yóò sì wá sọ aa ah! ọlọ́run lọ́mọ mi tó ti sàgbákò rẹ̀ ẹ̀dá kan tó bá ilé gbọ́ àwọn náà mọ̀ pé tó bá ilé gbọ́ torí à ah, wọ́n sọ̀rọ̀ òun níṣẹ́ yóò wá so gbàjámọ́kùn yẹ́n so àwọn tá a ní wọ́n sọ̀rọ̀ òun ní kí olóde ìyá kìíní tí wọ́n tó kún sáà ń bọ́ sí gèlè ti tú lórí rà ah, òun nígbà láyé. Epe yìí tí ẹ bá kan ẹlòmíín bíi tẹ ti ń ṣe pé ẹ bẹ̀rẹ̀ lọ́n kọ́lọ́ mọ́jẹ yẹn àti ọmọ àpàdé èpè àwọn èpè ńláńlá èpè tẹ́ ẹ̀ gbọ́ rí njọ ẹnìkan tó ní ah máa ba fáyín bọ̀ rẹ̀ jẹ́ mo ti lọ ra legends máa ba fáyín bọ̀ rẹ̀ jẹ́ ẹ mọ̀ wà dánwò ó bá ń tàn sọ yìí náà ẹ mọ̀ wo yóò ba fáyín bọ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹni tó fẹ́ ba five point yẹn jẹ́ obìnrin ó wá lòun ti lọ ra leggings òun lọ leggings ó fẹ́ bọ́kùn ìjà. eléyìí tó burú bẹ́ẹ̀ ni. ẹ̀rọ àdéhùn ni. ọ̀rọ̀ yọ̀rọ̀ àbàbá ìbọn ìyàgújẹ́ abala kì í ṣeré o ọlọ́wọ́ bá gbọ́ wọlọ́ọ̀hì ìgbà bàbá ìbọn rẹ̀ jẹ́ bójú lọ́ra lẹ́gẹ̀ẹ́sì ọ̀ra lẹ́gẹ̀ẹ́sì tí wọ́n wá gbọ́ tàti lẹ́gẹ̀ẹ́sì ti lẹ́gẹ̀ẹ́sì ní àyíwò tọ́lẹ́ tó fẹ́ bàbá ìbọn rẹ̀ jẹ́ àbá. ìgbà jáàrù jáàrù jáàrù jáàrú tá à ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ gángan mo ti ra lẹ́gìsì máa ba fáyín bọ̀ yẹn jẹ ẹni wá ń pa mí. wáyé tí mo bá fáyín bọ̀ yẹn jẹ́ à mo ní ogun èso gbé ban lórí tó gbé èso ọba gbé ban èmi ọmọ ẹbọkùnrin ó fi ẹbọbìnrin ó ṣe lọ́nà fẹ́ bá fáyín bọ̀ yẹn ọkùnrin jẹ́ o lọ́mọdé àṣìyàwó fẹ́ o torí ẹni tó bá lè ba fọ́yín bọ̀ yẹn ni ẹlẹ́ni jẹ́ yóò bá fọ́yín bọ̀ yẹn tọkọ. àbí fọ́yín bọ̀ yẹn ọkọ gan bóyá tiẹ̀ ti bàjẹ́ dànù dànù. àwọn tí sì máa yọkọ fún sọkọ gan wà sẹ́yìn òní yọkọ fún sáládùúgbò. tọkọ oníkéré tiẹ̀ máa ń ṣe wáyé lẹ́yìn nìkan ṣe kì í ṣe èmi. kí ni tiẹ̀ máa ń ṣe ó mọ báyìí náà yóò lẹ́yìn nìkan ṣe kì í ṣe èmi. ẹ lákun mi ì máa ní nǹkan sóbi tó ní pé wọ́n ní nǹkan ṣe kò ṣe kọjá ayé ìyàwó ti nàró àwọn ìjọ náà tán àwọn tí wọn jọ máa jẹjẹ nulẹ̀ wa wọ́n sì ra wọn wọn lóṣù jẹ. ọlọ́run ní já ṣiṣẹ́ àníṣìyàwó fẹ́ o nǹkan bẹ́ẹ̀ o tí فقال رسول الله صلى الله عليه وسلم أنا أبا محمد صلى الله عليه وسلم صفي هي من أهل الجنة obìnrin kò tó nǹkan rẹ̀ ìbáàdà tí ò tó nǹkan ìbáàdà tí ò sì kìnnì tí ò tó nǹkan ṣùgbọ́n ó kó ahọ́n ẹ̀rú ó kó ahọ́n ẹ̀rú ẹja sọ́ra tí ẹ rí ní àsìkò tá a wáyé àsìkò wọ́n ní Imam Malik náà wọ́n fi ń tì sí àbí wọ́n sọ pé hadha zamanu sukut wa mulazamatu al-buyut wa man qala al-haqqa yamut àsìkò yá àsìkò jẹ́ kí hàn sọ ẹnu ẹ̀ dáadáa àsìkò tí òdodo àti irọ́ ti dàpọ̀ tó wá sòrò ó yá èèyàn rà àwọn òdodo pé yes àwọn òdodo kan ìbàjẹ́ náà wà kó jọ wà kọ́kọ́ wọ́n ti wá pò pọ̀ tí ò ṣe é yà bọ̀. téèyàn tó bá wò pé ewé òdodo tíntín ni tó bá fẹ́ tẹnubọ̀ yóò tẹnubọ̀ bàjẹ́ ó dáná. tó bá wò pé èmi bàjẹ́ nì tó bá tẹnubọ̀ yóò fi ẹnu pa òdodo là ó tún dáná. àfi kéèyàn máa ṣe báyìí fẹ́ẹ́fẹ́ẹ́ ẹni tó bá ti mọ̀ pé òun ní dáadáa tó wọ́n sọ kí làwọn ẹbí ni kò ṣe wọ́n ní ọgbẹ́nu ẹ̀dá kẹ́ bá a ṣe wá bí sí ní ìsìn social media ọ̀rọ̀ ọ̀rùn jẹ́ láti fi ṣùtá kan àwọn èèyàn bó ṣe wù yẹn Facebook ni nǹkan kan ni èpè ní àbá mọ ara àwọn táwọn ọmọ ẹ̀yà ń kojú ara wọn rí ní social media ojú òsì máa tìyàn ẹjẹ́ aṣọ́ra ká sọ ahọ́n wa dáadáa eléyìí tó burú jù ní ìsìn òun lọ́ máa kẹ́kọ̀ọ́ tí a lè ẹ tá a lè tí ìpè lọ́mọ akẹ́kọ̀ọ́ kan tẹ́gà àwọn tí wọ́n jó ní mímọ̀ tí wọ́n ti jókòó nínú mà lòun fẹ́ yọ kó nu ẹ̀sìn lòun fẹ́ bàjá àǹtí ọwọ́ ẹ̀pẹ̀ lòun lè jà lòun fẹ́ sọ pé kò mọ kankan tiẹ̀ ayé mọ kankan tiẹ̀ ṣé kò yẹ kó dójú tì ọ́ ni tóbi jẹ́ káwọn tó mà làwọn ló tó wá mójútó ó ṣe fi wọ́n á lẹ̀ kí wọn náà wá bí wọn náà ó ṣe ní mọ́ ọlọ́wọ́n bá sọ̀rọ̀ kan náà alukur'an ó pàtàkì ká dì mú ó ní la yadurrukum man dalla idha ihtadayt yìí ètí mùsùlùmí bùkátà sí kó mójú tójú òun ni bóun ni ó sì mànà tọ́ ọ bá ti mànà tó o dódòdó mà ẹnì kan ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n á máa gbé àlọ́lọ́jà ah, yóò mọ̀ sàwọn èèyàn nù yóò mọ̀ sàwọn èèyàn nù ẹ̀jẹ̀ ń ṣe rọ́ọ̀dù fún ẹ̀jẹ̀ ń ṣe kíníkà fún kí ló dé tó ìmọ̀ sàwọn èèyàn mànà tó máa ń èèyàn nù kọ́ wá bí sípò ẹlẹ́ni ẹlẹ́ni kọ́ máa sọ ọ̀rọ̀ rẹ̀ kọ́ máa sọ ṣèṣe kọ́ máa sọ tọwọ̀ kọ́ máa sọ bìlà tó dé kọ́ máa sọ bí ṣe ń rìn kọ́ máa sọ wáàsí ẹ̀ pé kí ló tún sọ. kíní tó rìlíìsì yẹn àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíní kan tó wà fẹ́ kílẹ̀ ń rìlíìsì kì kílẹ̀ ń rìlíìsì káàkiri. tẹ́ bá tan wọ́sàpù ń jọ́ mi báyìí àwọn èèyàn ó sì fi mẹ́sẹ̀jì ọ̀pọ̀lọpọ̀ wa níṣẹ́ mọ́ kí wá ṣe dá wà ẹnìkan sọ̀rọ̀ kan tá a fẹ́ ṣe rọ́dùn fún un ẹnìkan sí kíní kan tá a fẹ́ bù ahọ́n yẹn já sọ dáadáa tẹ́lẹ̀ ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ ọ̀kan nínú tó yẹ kó mójútó ni kó mọ̀ wọn ààrẹ kó ṣe kíni o kó mọ̀ wọn ààrẹ tí àwọn táwọn èèyàn fi ẹnu kàn tí wọn bá yẹ lé dúndùn kó àwọn ọgbẹ ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn lọ́jọ́ àlùkìyàmà ẹlòmíì ti fẹnu kàn o wọn ni Yahya abúlùmáyé wọ́n lè máa ń sọ wípé nígbà tá a gba àdé pé ah àwọn ń ń pa àwọn èèyàn kan táwọn ń jà lọ́ha tọ́yẹ pé ó súnmọ́ kọ́pọ̀lọpọ̀ wọn kí wọ́n ti mú ààyè wọn náà lẹ́nu náà báyìí ààyè ibi tí wọ́n dé sí wọ́n ti wà ń bẹ̀ tọ́yẹ pé àwọn táwọn wá ń sọ̀rọ̀ ń pa àwọn táwọn ń jà lọ́ha wọn àwọn sì wà láyé àwọn òtí màá jọ gbẹ̀yìn àwọn. Ah, alhayu la yu'manu alayhi alfitna ẹjọ́ bá ti kú ò láyé ìyẹn lè ti sọ pé njó kulẹ̀ lórí o kí wàá lóde tí màá wá dọlọ́pàá àbí fìjìláńtì lórí àwọn ènìyàn tí ènì mójútó bò lèmi ká kó ṣe láti bọ̀ tó dà. ilé ẹ ìyẹn ò ah professor yẹn doctor yẹn doctor tó kẹ́kọ̀ọ́ ẹ̀ sí o ti yọ dàrú kí wàá nìwọ kọ́ kí nìwọ ti mọ̀ nínú ẹ̀sìn fàájì àwòrán òun ò lè dá nǹkan kankan àwàlá aburú tèbó náà ṣe fún ẹ̀sìn yìí ó pò nkèrè mi èbó ṣe aburú fún ẹ̀sìn yìí èbó ah! wàhálà èbó ká ní òsín èbó táwọn èèyàn fi ń gba short cut ni tẹ́lẹ̀ pé kí ó sàn án ni ọ̀pọ̀lọpọ̀ ní rí aburú kankan wọn ní mọ̀ kankan ṣùgbọ́n íńtánẹ́ẹ̀tì tó bá sì tẹ̀ sí ni wọ́n lè gbogbo nǹkan jákujáku gbogbo ẹ̀ gbogbo tó fẹ́ kà kọ́dà tó bá tún gbé nǹkan wá tó jẹ́ lárúbáwá tó bá ní kéyí Google bọ̀ translate yóò translate ẹ̀ sí ìbò ìbò yẹn wá ṣe àkóbá bẹ́ẹ̀ sẹ̀ torí ìbò kan rọ tẹ́yìn bá ti jáde yunifásitì báyìí yóò kàn dà fáàlì ẹnjìnírìn ló sì ṣe kò sí délé kéwì yóò kàn dá kíní kan lẹ̀ ní kíní kan foundation dot com kíní kan kíní kan lórí yóò kàn máa post gbogbo kan oríṣi fídíò yọmọ ṣíà rẹ yọmọ pósítẹ làwọn yọmọ béèrè bá tíwá yọmọ dè bóbó lẹ èèmú ti dá wà lálẹ́ o àdánwò lè dè yẹn o torí pé tó bá yẹ pé kò sí èdè yẹn ni táwọn èèyàn fi pàṣọ tó ọsẹ tọ́sí àwọn èèyàn dà fáà ni torí pé téèyàn bá kú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dè bó lẹ́yẹrẹ ìbò bẹ sẹ́ẹ̀dì wọn hẹ́rì gangan kakọ̀ bá a ma kankan àkọ́rí ní kẹ́lẹ́kẹ́lẹ́ kan tó lọ wò lórí internet wò àdéhùn ní kíní bọ́ ẹ̀yẹ̀bó yìí sẹ́yìn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ọkọ̀ ìbùkọ́rí ẹ̀mọ́sílẹ̀ ẹ̀ẹ́dẹ́gẹ́nà sheikh ló kú táwọn èèyàn máa pè sheikh sheikh kìnìún kan why you listen to sheikh kìnìún kan. Ah, ìgbà tó náà fẹ́ sọ̀rọ̀ tó ní ìsọ̀hẹ́ ìbùkọ́rí ìsọ̀hẹ́ Muslim ìhàdíìsì ìsọ̀sọ̀ ìnà Abu Dawud ìsọ̀sọ̀ kìnìún kan. àdìsí eh! orí íńtánẹ́ẹ̀tì ìbò bá nǹkan jẹ́ ó ní ọkà alárúbáwá àdìsí yẹn ní ọkà alárúbáwá àdìsí ti ń sọ àdìsí ò rí ẹlòmíì ò rí àdìsí mi ìrìlá yìí ẹ lẹ́yìn translation rẹ̀ torí ẹni tó sì ti fi èbó èbó tí wọ́n túnú kíni tó ti fi dálé bìlìlì ilẹ̀ tó bá fẹ́ proof àdìsí tó yẹ bá kú ti kọ sí internet yóò gbé ìbò àti lárúbáwá rẹ̀ yóò wá gbé sí kíni kò kéèbó lárúbáwá rẹ̀ kò sí tó kàn án o ẹ̀jẹ̀ aṣọ àhàn wa yìí dáadáa ẹ jẹ́ ká bísí pẹ̀lú ara wa ju bí bísí pẹ̀lú àwọn èèyàn lọ. tí wọ́n bá ti mànà ẹnìkan ò lè sọ ọ́ nù. lórí ẹni lọ́ba tí wàá jẹ́ pé kò mọ̀ ju ọ̀ya kìnìkan kìnìkan dènà sí mọ́jọ kó bọ̀. torí tí wọ́n bá ń ṣe ẹnu rẹ tó ń yá dàgà dàgà dàgà dàgà sẹ́rùn ẹ̀ lọ́hùn tó wá di wàyà tí kọ́lí ṣàtàmà hàdá wákọ̀ọ́sá fà hàdá. وسفك دم هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته قال القيامة tọ́mọ́ wọn náà mọ́ wà lára àwọn tí ó ṣe wípé yóò kó dáadáa wá tí ó pọ̀ tí ojú rẹ̀ yóò pè àwọn yóò pè é ìkan lànàbí ká àti náà sọ fún ànàbí wọ́n á wà gbogbo dáadáa ó sì tàn yàn yàn ẹni tó bá ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ kò sí nítọ́ kan pẹ̀lú ẹlòmíì ara rẹ̀ ní ó ṣe kí ni o ni ó mójútó tó bá ti wá mójútó ra rẹ̀ tánu ní torí pé o ti mànà ìdọ́nà mà ara ní fami pa ní fi síbi àwọn afáàní ojú hadithi ó jẹ́ oyé wa wípé ìwọ aládùúgbò tóbi gan ìwọ aládùúgbò sókè ni ó tóbi gan kódà ó lè sábà bí wọ́n ṣe wọ́n náà téèyàn bá mójútó alábàágbé ó tóbi pọ̀ téèyàn bá sọ́ra pẹ̀lú ìwọ alábàágbé tẹ̀ fún àwọn alábàágbé rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ ní àní fi ẹnu sùtá kan ànábìsí lọ́wọ́ àná wọn náà gbogbo iṣẹ́ rẹ̀ kò wúlò torí ńgbà táwọn èèyàn ọba gba àwọn ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹ̀ kò ní kú kankan mọ́ ọlọ́run ní já fẹnu kan o pírọ́blẹ́mù tá a wá ní wọ́n ní à ń ànsọ́ oríṣiríṣi ni mà ìpele ìpele ẹni tó bá wo ìkan ìpín àkọ́kọ́ nínú ọ̀tọ́ bá ti bọ́ síbẹ̀ báyìí torí náà ti mọ nǹkan kọ̀ọ̀kan tàkà àdéhìí tọ́ọ̀tọ̀ yìí ìjọ tó bá tẹ̀síwájú nínú ìmọ̀ tó bá ti ń rí ìmọ̀ àkójọ ara rẹ̀ ó balẹ̀ sí ọlọ́run wọlé ètò ìbẹ̀rẹ̀ yóò ṣàforíjì fẹ́mi àti yín o yóò sì fi wá ṣe kòǹgẹ́ dáadáa ahọ́n wa ẹnu wa yóò sì fi wá ṣe kòǹgẹ́ dáadáa iná wa alákùnlé ṣe kàlá a ah. ti sọ yẹn ayé bẹ́ẹ̀ kọ́ ni wàlìjáàrì lẹ́lẹ́kọ́rọ́bá wàlìjáàrì lẹ́jọ́núbí wàsáhíbí bílẹ̀ jàmbí gbogbo ẹ̀ láti sọ síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ láti gbà wọn àtọ́sẹ́yìn ẹnì kejì. wàhálà ìdúró sara. ẹni tí bá ń kírun dáadáa kò wá gbà wá burú ọwọ́ rẹ̀ kìí kírun dáadáa aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ẹ̀ṣẹ̀ mi à máa jáde wọn fẹ́ lómi ẹ̀ṣẹ̀ máa jáde wọn fẹ́ lómi iṣẹ́ ìtọ́nù ó dúró títí òní fi lọ́rùn lẹ̀ tóyé ṣùgbọ́n tẹ́lẹ̀ ẹgbẹ́ aláwọ̀kọ́ ẹjọ́ gbọ́n tí wọ́n fẹ́ sọ ẹni tí ìbá ti ń sáà lù kò lè kírun dáadáa kìí ṣe àtọ́gbọ́nù téèyàn bá ti jà lùsùnà kò lè kírun dáadáa ìjà lùsùnà ni màmá yìí pé tó máa fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn kíní kan bẹ́ẹ̀ tó yẹ kó ń wí kí ló kàwé kapatia ẹ̀ẹ́dùn wa ní àdúrà kan bẹ́ẹ̀ ṣe ta tẹ́ ẹ mọ̀ àdúrà yìí ṣe ta yìí ó lè káwọn tí a fi kí mọ̀tá ibùkọ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ a sì nínú àwọn onímọ̀tá lọ́ra yẹn ẹ wá mọ̀ wòye mélòó ni mo fi kù ta bí wàá gba àlùsùnà ẹyẹ aláàbọ ẹlẹkẹ ìjọba sọlá aláàbùdù wọn ti máa bẹ̀rẹ̀ mi ṣe bísímìlá yìí ẹn tí ọba yìí ṣe bísímìlá yìí tọ́bẹ̀rẹ̀ láti alihamudu kọ káfátíà tóró ti yọ àyà kan lẹ kò ní irun kan tẹ́gẹ́ tí wọ́n bá rúkú bá ibi tí wọ́n kà bí ẹja gbígbẹ èmi àwọn abidjan ti rú rúkú bá wọn kéèyàn máa rúkú kọ́ sí ẹsẹ̀ kó sínú wa yìí kọ́ wá sí báyìí kọ́ wá gbé báyìí ẹ ti jẹ́ ọmọ ẹ̀fọ́ ni. èèyàn máa rúkú dáadáa ní kéèyàn kéèyàn ká ẹsẹ̀ sínú kọ́ wá kákò bí ẹja gbígbẹ o ní àwọn abidjan ti rú o. so alùsùn náà oní máa kírun dáadáa. àwọn èèyàn jẹ́ ń kírun tẹ́wọ́ ti kàtá ayá débi sọ́ọ̀lì yìí náà báyìí ọ̀tánu wọ́n ọmọ sọ̀láàtì Ibrahim yà ó wọ́n ọmọ pẹ́yẹ kéèyàn wá sọ mi nǹkan mẹ́rin kan ó wọ́n ọmọ dúdú ẹ ó ọ̀pọ̀lọpọ̀ tí ń gbé tẹ̀síwá káàkiri wọ́n kàn ń sẹ́ tẹ̀síwá kó ní o wọn ò rí kankan sọ̀rọ̀lá sọ̀rọ̀lá ó ti kó mẹ́rin papọ̀ sọ̀rọ̀lá sọ̀rọ̀lá ó kó márùn papọ̀ tẹ́lá àwọn tá a fi rẹ́rìn wàláyé àdánwò tí ó kó báwọn èèyàn yẹn ọ̀pọ̀lọpọ̀ márùn kí ìyẹn ló fàtọ́ kí tẹ́lómi ọ̀bá ti ní rẹ̀ tí ó kírun lẹ́yìn ẹ̀ kò ní kírun torí kẹ́ wí nǹkan kan nígbà wọn rò kú yín náà rò yín rò kú yín náà ó ti wò gbẹ́ni tó wà wájú ti gbé gbogbo ẹ̀. kì í ṣe eré ọ̀fọ̀ ọkọ̀ èsì ìwà táyà kankan yóò kà jókòó ni ẹ bá ti jókòó yóò jókòó ni ẹ jọ sàkóra ìjọ kàmá tẹ bá tó ti yọ kàmá yẹn lẹ tó tó ti pé ìmọ̀ ọmọ tó sálámà yóò tó kálẹ̀ tó tó ti di pé ìmọ̀ ọmọ tó sálámà yóò fi gbé báyìí yóò tó dákẹ́ láwọn ká àbí ká gbọ́wọ́ kè lọ àdéhùn àwọn èèyàn ọmọ kankan náà ẹ̀sìn ọlọ́run kọ́ wọlé àìtó bẹ̀rẹ̀ kọjá kí súnà gba ìlú báyìí lọ òun ló kọ́ alẹ́ sìn òun lè jẹ́ kí èèyàn máa pè é kan báyìí ilé ní máa bí àwọn èèyàn lókè kí àwọn ilé kan àwọn ojútùú báyìí ṣé wọ́n fi súnà gbòòyì. àwọn owó làwọn èèyàn gbọ́ yìí lẹ́yìn owó báyìí gbogbo nǹkan ti kú tí ọ̀rọ̀ ajé sọ́wọ́ alẹ́ àwọn àmì kan ẹnìkan èmi wá ọlọ́run kásá àbí kí wọ́n abẹ́ abáyọ ní síbẹ̀ ọwọ́ àbúkú yẹ̀gàn yẹ̀gàn síbẹ̀ ṣé wọ́n ń doró bẹ̀ kí àbá àbúkú yẹ̀gàn ọlọ́run ọ̀fẹ́ ló ń. Khadija ló kó ṣùgbọ́n ti fogara onígbà táwọn náà wà kékeré wọn máa báwa náà lọ sílé kéwì yẹn náà àwọn náà lọ nígbà kékeré wọn ti ọkọ òun òun náà ti pa ìtọpa mọ́ra rẹ̀ ojú wọn ti pa papọ̀ ọwọ́ ẹni kí ló àwọn àyè sísè wá fi kéwù tẹ̀ sáà kí ẹ̀ sáà pariwo kéwù pé ẹlẹ́dẹ̀ẹ́ sáà mọ̀ kéwù kéwù kéwù kéwù sáà kí àwọn àyè tó wà mẹ́ẹ̀ mo jẹ wá wo kékeré wà á sọ ó tún ti búra tán mo láǹfààní tó wà ń bẹ̀ pọ̀ ó ní kí n jẹ sọ̀kan fóun náà mo ní má kọ́ yàgbé yóò ti gbélé ayé torí ilé ayé ló lè ní ìtumọ̀ sóhun lórí ọjọ́ yẹn náà máa sọ ní òkè òkè òkè ju ara ẹ̀ ó wá fẹ́ bá ń bọ̀ tírẹ̀sì ó nílé ibi tó ń gbé gbogbo àwọn táwọn ń gbé bẹ̀ làwọn máa bá lálẹ́ ìjà àfi somebody like you ẹnìkan bẹ gẹ́gẹ́ bí yín náà ló ṣe ó nìkan ló àti mọmọ yẹn ju ara tiẹ̀ balẹ̀ ìgbà wọn ta wọn àwọn máa dààmú ni o ó dàbẹ ẹni pé bóyá bá kí ni ẹni tó kára ti lẹ. àdéhùn bámi náà bá ń sin lọ́mọ tí ọ̀gbọ́n mọ́ ọmọ tí ọ̀sán tí ọ̀dá wọn mú bọ̀ nù. ẹja bẹ̀rù ọlọ́run ṣé ẹ rí súnmọ́ ẹ̀yẹ jáde mú dáadáa kódà káfẹ́ wà lára àwọn tí ó dàbí ẹni tó di òkun náà mú ẹja dì mú òkun náà yóò jó wa nítorí ká má bàa jóná ọlọ́run níjà jóná o kò sẹ́ni tó wálé ayé ìdí tiẹ̀ ò ní bà àbí tí yóò bá nílé ayé lò tó bá ti wáyé tiẹ̀ ó bà ọ́ yóò bà ọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ mọ́tò orí ìyẹn bẹ̀ sí ọlọ́run balẹ̀ ẹ dákun ẹja mójútẹ́sìn tàwa bójú tẹ́sì láàbì mọ̀ kí báyìí ló ti yá kí o báyìí ló ti yá sàlù àlà àwọn èèyàn ti ń sàlù àlà tẹ́ ń domi ilẹ̀ ẹlòmíì ti ń kí nǹkan tó bí ọ̀pọ̀lọpọ̀ ní ẹlòmíì tó àmì bíṣe. níbẹ̀ náà ibẹ̀ kan yóò tún kàn pààlà sórí lọ láti pààlà wáyé tó pààlà wáyé ń tà. ó yà jẹ́mọ̀ yà mọ̀ yẹnu òdúró dúdú ẹ̀ òdúró nígbà bá dénú sàárè kó gbélé rẹ lọ tàbí kó kọ́tà yà mọ́tò lọ́wọ́ kán fi bọ́ tẹ́bẹ̀ẹ́dì sàárè rẹ.